الله التي عليها ما

عباد الله إن رسل الله عليهم الصلاة والسلام هم القدوة الكاملة للخلق هم القدوة الكاملة للخلق وهم أكمل الناس شكرا لله عز وجل فقد أثنى الله على نوح عليه الصلاة والسلام أول رسله بأنه كان عبدا شكورا وذكر سبحانه عن نبيه داود وسليمان أنه آتاهما علما فقالا عند ذلك اعترافا بنعمة الله عليهما الحمد لله الذي فضلنا على كثير من, من عباد المؤمنين فشكرا ربهما على ما أعطاهم من العلم ثم أخبر عن سليمان عليه الصلاة والسلام أنه أثنى على ربه واعترف بفضله حينما أورثه النبوة عن أبيه وعلمه منفق الطير وآتاه من كل شيء مما يحتاجه الملوك قال سبحانه وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين ولما حشر له جنوده جنوده من الجن والإنس والطير وسمع كلام النملة كلام النملة حينما مر بها مع تلك الجنود الهائلة قال معترفا بفضل الله عليه رب عوزيني أن أشكر نعمتك التي أنعمت علي التي أنعمت علي وعلى والدي وأن عامل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين ولما تم له مطلبه من إهدار عرش بلكيس إهدار عرش بلكيس لديه وتقراره عنده في أسرع وقت اعترف أن هذا ليس بحولي ولا بقوتي وإنما هو تفضل من الله عز وجل قال قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر, يشكر لنفسه ومن كفر فإن ربي, فإن ربي غني كريم وهذا نبي الله يوسف عليه ابن يعقوب عليهما السلام حينما مر حينما حينما من الله عليه بالملك والعلم وجمع له الشمل بوالديه وإخوته رأى أنها قد تمت عليه نعمة فشكر لربه فشكر لربه وسأله حسن الخاتمة قال ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين وهذا خاتم النبيين وسيد المرسلين نبينا محمد عليه الصلاة والسلام قام على قدميه الصلاة حتى تفترت من طول القيام فقالت له أم المؤمنين عائشة رضي الله تعالى عنها يا رسول الله لم تفعل هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال فقال يا عائشة يا عائشة أفلا أكون عبدا شكورا عباد الله هؤلاء هم القدوة الأخيار فاقتدوا بهم واشكروا نعمة الله عليكم بقلوبكم وألسنتكم وأعمالكم فإنه لا يكفي أن نتلف أو تتلفظ بالحمد والشكر بلسانك وقلبك وقلبك غافل معرض أو جاهل مستكبر وأفعالك بخلاف ما يرضي الله فالشكر يتعلق بالقلب واللسان والجوارح فالقلب للمعرفة والمحبة واللسان للثناء والحمد والجوارح لاستعمالها في طاعة المشكور وكفها عن معاصي عباد الله لقد قص الله علينا في القرآن الكريم ما حل بالأمم التي كفرت بنعم الله من قسم الأعمال وخراب الديار ما تقشعر منه الجنود من ذلك ما قصه عن بني إسرائيل في مواضع من كتاب الكريم قال تعالى يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين ومن ذلك ما قصه عن قبيلة سرى التي قبيلة سرى التي أنعم الله عليها بالجنتين وقال لهم كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة رب غفور فأعرضوا عن الشكر وكذبوا الأنبياء فأرسل عليهم أرسل الله عليهم سيل العرم وهو الوادي الممتلئ بالماء البزير الذي أدرك ديارهم وآلك حروسهم وأشيارهم فبدلوا بالغنى بدلوا بالغنى فقرا وبالنعمة النقمة وبالاجتماع تفرقا وتشتتا في البلاد قال تعالى فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور حتى صار يضرب المثل بتفرقهم وتشاسسهم فيقال لقوم إذا تفرقوا تفرقوا أيدي السبع ومن ذلك أي جعل الله هذه القرية أو مما ضربه الله لنا مثل مثل القرية قال تعالى وضرب الله مثلا مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون أي جعل الله هذه القرية مثلا لمن أنعم الله عليه فكفر بالنعمة فأنزل الله عليه النقمة حيث وفر الله لآل هذه القرية الأمان والإطمئنان والرزق الرزق الرغد الذي يجلب إليها من من جميع نواحي البلاد فلما لم يشكروا هذه النعم تحولت إلى أضرارها فبدلوا بالرزق الرجل جوعا وبالأمن والإطمئنان خوفا وقلقا فاتقوا الله عباد الله واشكروا نعم الله التي أزوجها عليكم أدوا ما أوجب الله عليكم وتجنبوا ما حرم عليكم حافظوا على الصلوات وأحضروا الجمع والجماعات وأدوا زكاة أموالكم وأدوا زكاة أموالكم تجنبوا المعاملات المحرمة والمكاسب الخبيثة تظهروا بيوتكم من آلاء من آلات اللهو ومن الصور ومن سائر المحرمات خذوا على أيدي سفهائكم امنعوا نساءكم من التبرج والصفور واتخاذ ملابس التي تبذل الله رسولا ربوا أو ربوا أولادكم تربية الإسلام وعلموهم القرآن وجنبوهم مواطن الفساد وقرآن السور وأذبوهم إذا رأيتم منهم ما يستوجب التأديب وخذوهم بالهزم والحكمة فكلكم راع وكلكم مسؤول عن رعيته اللهم أصل لنا ديننا الذي هو عصمة أمرنا وأصل لنا دنيانا التي فيها معادنا وأصل لنا آخرة التي فيها معادنا الحمد لله الحمد لله بأنعم علينا بنعمه الظاهرة الباطنة ọpẹ́ ni fọ́lọ́run tí ó kẹwa ó sì fi kẹ́ rẹ̀ gẹ́gẹ́ a ti wa ní ìkẹ́ ọlọ́run bá pọ̀ lórí wa nígbà míì ti mọ ìkẹ́ ọlọ́run ni pé tí ó bá mú ẹ ọ̀kan kúrò ìparun ó sì bá wa nínú àwọn ọ̀kẹ́ rẹ̀ tó pọ̀ tó bá mọ́ ẹ̀yọ̀kan kúrò ìparun ó sì dé bí atẹ́gùn bí omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí iná bí iná náà ṣe jẹ́ àti báǹfààní ẹ̀ṣẹ̀ pọ̀ tó táàbá tó rí iná dámọ́ wàhálà ó tún bá wa ẹ má jẹ́ kí ásà ìmú oore síkẹ̀ ọlọ́run tí ẹ̀sìn ọba fi dùn wá lára kò síbi tá a fẹ́ gbígbà aláìmú oore náà ni wá torí tá a bá mú oore ọlọ́run a máa lékún lẹ́sìn ni tá a bá ti lékún lẹ́sìn in tó fà ní pé àmú oore ọlọ́run ẹ jẹ́ ti orílẹ̀-èdè ṣàpèjúwe àwọn òbílẹ̀jẹ́ kan bẹ ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ nu kútúbà yìí àwọn òbílẹ̀jẹ́ kan ń bẹ táǹfààní bá kàn wọn ayé dáadé nù táǹfààní ò bá kàn wọ́n wọ́n sọ pé àgbà gbogbo ẹ̀rú ni ẹ má jẹ́ káwọ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ́lọ́run o kọ́lẹ̀ má jẹ́ jẹ́ bẹ́ẹ̀ sí èèyàn ẹjá mẹni re ní ẹni re ká fọpẹ́ fẹ́ni tó fẹ́ tọ́ sí ká sì sàmójúkò fẹ́ni ibi àwọn èèyàn kan wà tó jẹ́ pé kí ló kàn wọ́n pẹ̀lú oòrùn kí ló kàn wọ́n pẹ̀lú òjò ìjọ mọ̀ lórí ọlọ́run ìyá kan ń ṣàdúrà fẹ́nìkan ní àárọ̀ yìí ó ní ọlọ́run ti kẹ́ yìí síbẹ̀ lálàáfíà onítọ̀ ń sọ pé tẹ́wọ̀n bá àpọ́lọ̀ ọba ọba ọba ọba orí ọlọ́run ọba òun ní máa fa kí èèyàn máa dúpẹ́ fọ́lọ́run kì ó tí èèyàn bá tó bá affect èèyàn direct pé ah, ìkẹ́ tèmi látọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo ohun tá à ń ka ìpátápátá ọlọ́run bá fi kẹ́ gbogbo ọmọ ádámọ̀ ni torí ẹ̀ fàṣkúrú fàṣkúrú lahu wala takfuru ẹ máa dúpẹ́ fún ẹ máa ṣe kèfèrí sí wàkúrú ẹ máa rántí ẹ̀ wala tansaw ẹ máa ṣe gbàgbé ọlọ́run ọba ẹ tẹ̀lé ẹ máa máa ẹ má máa yapa ẹ̀ ẹ má sì dàbí àwọn èèyàn kan badaluna ni'matallahi kufra wọ́n yí kí ọlọ́run ọba dípò kí wọ́n fọpẹ́ fọlọ́run wọ́n fọpẹ́ fún nǹkan míì wọ́n yí sí ìwà tèfèrí wà àhálù qaumahum inú jahannama ni wọ́n wọ̀ ọ̀bífà kọ̀rọ̀ ibùdó sí ibú ni nínú àyà mi dáálíkà bí annallaha ọlọ́run nígbàtí ń kìlọ̀ fún wa pé ẹmọ orí mi mọ̀ mí ẹ̀sìn náà dúpẹ́ fún mi in tó fà ní wípé ọlọ́run ọba lámìyàkù mọ̀gọ́ yìí rọ́ ní àní àmìhá àlàkọ̀ ọlọ́run ní yí kẹ́kàn padà tó fáwọn èèyàn kan kò ní ìgbà hátà àbí tí wọ́n bá sọ pé àwọn ò fẹ́ ìkẹ́ ìyà làwọn fẹ́ torí pé alámọ̀tán lọ́lọ́run alágbọ̀tán sì ni ẹ jẹ́ ká fi jọ àwọn ànábì ọlọ́run dáàmú àpèjúwe wọn wá ní níbi ọ̀rọ̀ yìí torí pé àwọn làwòkọ́ṣe rere níbi ká mọ orí ọlọ́run mọ́lọ́run ká sì mọ ọpẹ́ fún ká sìn àwọn ànábì ọlọ́run alayhi salatu wassalam akmalu nasi shukran lillah kò sẹ́nìkan tó lè dúpẹ́ bíi tiwọn tí máa forí ọlọ́run mọ́ ọlọ́run kò tẹ̀ sẹ́nìkan nínú àwọn atáyín sáà nàbí ọlọ́run tó rẹ́ni ẹ̀sà ni wọ́n àríyí musalatu wasalam gbogbo ẹni tí ìbá ti ń ṣe nàbí àbí rọ̀sùl kò sẹ́nìkan tó tún sin lọ́hun tó àwọn àǹbíyà wà rọ́sùl ẹ̀kọ́ tì ní kò sẹ́nìkan tó sin lọ́hun táwọn ànábì tó yìí àwọn òjíṣẹ́ ọlọ́run aléyìmù ọ̀sálà bóò láti máa wá sọ̀rọ̀ ẹ̀sìn tí ò ní jẹ́ rẹ̀ ni wọ́n tó ga jù lọ a mọ̀ mú ni best of mankind lọ́lọ́wọ́n bá yàn ọba tó jẹ́ pé ròyìn ara ẹ̀ òun lòun máa ń tẹ̀sà wa ma yasha'u wa kini wa yakhtar òun lòun máa dá sóhùn ó tún wá tẹ̀sà nínú wọn èèyàn ní wa yàtọ̀ sí èèyàn

bó bá ṣe inú ìjọba ayé gan ó gbé ọ ẹni tí ó bọ̀ ìjọba pọ́nlé tó ní láńsẹ̀nsì àpọ́nlé lọ́wọ́ sóyè lòun hùwà síbáwọn kátó wa kọ́kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú bẹ́ẹ̀ annabi nuhu alayhi salam tó jẹ́ ní àkọ́kọ́ tọ́lọ̀ nǹkan tó gbé dìde lójúṣe tó ìjọba annabi ọlọ́run ọba tó ni ọlọ́run ròyìn pé kí á nà abdán ṣàkùrọ̀ ẹrú tí mọ́ dúpẹ́ ni bákan náà bá sọ nípa ànábì Dawud Suleiman aléhìm sọ́látò sàlám ọlọ́run bá dá wọn lọ́lá wọ́n wá ń jẹ́wọ́ ìyàtàrífàn bí ní ìmọ̀tí láyà àlèhìmà pẹ̀lú kẹtọ́lọ́run bá ṣe fún wọn wọ́n ní alhamdulillahi alladhi faddalana ala kathirin min ibadihi al-mu'minin ọpẹ́ ní fọ́lọ́run o traffic namely ní àyà 15 ọlọ́run bá tí ó dá wa lọ́lá ju ọ̀pọ̀ ẹ̀dá lọ nínú àwọn tó gbọ́ bá gbọ́ bákan náà bá fún àníwò nípa anábì Suleiman alayhi ó ń dúpẹ́ fọ́lọ́run bá rẹ̀ nígbà sọ náà dà nábì tó jogún nùbú wọ́ta látara bàbá bàbá tó bí ànábì ọlọ́run sí ọ̀nà ìlànàbì ọlọ́run tó wá fún nímọ̀ ọlọ́run tó ní ó mọ̀ gbọ́ ọlọ́run pàtọ́ ọlọ́run sí lànàbì ó tún wá ń sàlẹ́sà pẹ̀lú àwọn kankan tó dúndú ti bàbá tó bí lọ nílẹ̀ ni pé ọlọ́run jogún ìmọ̀ tó pọ̀ fún wà lámàhúmọ́ ti kọ̀tọ́rì ọlọ́run mọ̀ gbọ́rọ̀ ẹ̀yà àtẹranko gbogbo ntáwọn ọba ní bùkátà sí lọ láláyé ọlọ́run kò fánà bí Suleiman aleyhisselam ọwá sọ wípé inú sọ́ọ̀tù namli náà aya 16 ọ̀wárìta Suleimanu Daud Suleimanu jogun Daud kí ló jogun ànàbó wà kí sí material ó jogun ànàbí ọlọ́run ó jogun jẹ́ ànàbí ọlọ́run ọlọ́run fún bàbá ó tún fọ́mọ ó tún wá jù jù bàbá lọ wàkọ́ọ̀lá ya ayíwa náà ọwá tí sáwọn èèyàn ó lẹ́yìn èèyàn olímọ́nà àmà ohun tí kọ́ tọ́ ọlọ́run ní kí máa gbọ́rọ̀ ẹ̀yẹ ọlọ́run fún mi ní máa kí máa gbọ́ tẹ́yẹ kí máa gbọ́ tẹ́yẹ ń sọ pàwò tí ìnà mi kú lè ṣe kódà ààyìn ronú kankan tọ́lọ́run ò sí inú dáadáa lẹ́sùn ọ̀pá nàbí Suleiman kìí sófin ìdánwò táyà mi ò tún gbé jáde pé wà mọ́ kẹfàrọ̀ Suleiman wà láàkí nà ṣẹ̀yà fi nà kẹfàrọ̀ torí wọ́n fi idán ti sọ́dọ̀ ànábì Suleiman àwọn tán rọ kọjá ànámọ̀ sí ìdí ara wọn kìí sófin ìdán kò sí máa jí ṣẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo tọ́lọ́run ṣe fún wọn láàmì ìyanu ńlá ní jíza là ń pè kìí ṣe nǹkan tí wọ́n máa mọ̀ fúnra wọn jíjẹ́ náà jíza nìyẹn in tó ṣẹlẹ̀ tó jẹ́ káàyà fáwọn náà ni inú kọ́ jẹ́ pé wọn ò mọ̀ tẹ́lẹ̀ tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ àbọ́lọ́run ti fún wọn nírò pé máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n tí wọ́n tí wọ́n sì mọ̀ retí ẹ̀ anábì Musa alayhi salam sọ ọ̀páálẹ̀ lọ́lọ́run wí ọlọ́run kan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ àgbà tó rí pé ọ̀pá yípadà ó dejò ló bá tàbí sẹ́yìn tí ó pìdán tóun ló pìdán ló tún tàbí mẹ́rin lọ́lọ́run tún wá ròyìn ẹ̀ pé ẹ̀rù bà ìpayà mú làwọn ní sáàbù mú padà kò ní sí ìpayà kan kódà wala takhaf san'iduha suratuha al-ula mọ́kù sí wà tẹ́lẹ̀ náà ni kìí ṣe jù ló gbámú ọ̀pá náà ló padà gbámú sẹ́yìn tó ń pidán fúnra rẹ̀ ni wọ́n tún sọ fún báyìí kò sókè náà àwọn náà bí ọlọ́run wàlámà ó ṣẹlẹ̀ láwùjù núùdù nígbàtà tó wọ́n káwọn ọmọ ogun jọ fánàbí Suleiman àjọ̀nú bẹnu wọn ọmọ Adamu bẹnu wọn àwọn ẹyẹ wà ń bẹ wọ̀sẹ́ni àkàlámù nàmìlà ó tún wá gbọ́ ohun kòkòrò àwúrèbe táwọn máa kọ́ lẹ́sẹ̀ bá ojú ọ̀nà ọlọ́run mọ ẹmẹ́lì tó lè jẹ́ tá a bá ní káwọn láyé tá ń pa mọ́ka tí yóò gbọ̀n ti ń wí kátó wá fẹ́ni tó gbọ́rọ̀ ẹ̀ láti máìlì kí wọ́n ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn rọ́bì àwùzíìnì àn aṣkọ̀rọ̀ ní ìmọ̀sáka lẹ́tì àní àmta àláyé ọlọ́run jẹ́ kí n lè dúpẹ́ orí yìí jẹ́ n lè dúpẹ́ orí orí pọ̀ wà láwá ìgbó ṣe ṣe fún mi ó tún ṣe fún bàbá ó tún rántí sí bàbá lásìkò yẹn wà ń àmàlà sọ́ọ̀lì hankargọ́ in ta fẹ́ fàyọ̀ gan láyé àìsíkó sínú yìí kí n sì lè ṣiṣẹ́ tí ó jẹ́rìí gbé oore tó ṣe fún mi yìí wà adkhilni li rahmatika fi ibadika salihin tí ó gbẹ̀yìn ọlọ́pẹ́ náà làjẹ́ náà ọlọ́pẹ́ mọ́ta ṣe tèmi àtẹ̀yìn náà bẹ́ẹ̀ tí ó gbẹ̀yìn ọlọ́pẹ́ tí ó dúpẹ́ fọ́lọ́hun níbàámu sí ọ̀nà mẹ́ta tá a là kalẹ̀ lọ́sẹ̀ tó lọ tọ́nà àkọ́kọ́ nú ẹ̀ tó jẹ́ kí ni ká pọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀nì kẹ́ti wá ẹ̀kejì lẹ́nu àmọ̀ lọ́kàn pọ́dọ̀ ọlọ́ọ̀nì ó jáde lórí ahụ. ẹlẹ́ẹ̀kẹta ẹni tá ń pè lọ́lọ́pẹ́ nìyẹn lẹ́yìn eléyìí gbogbo àwọn tó kù láyé ẹ mọ́ ròyìn wọn pé wọ́n ń dúpẹ́ o torí ìdí ẹ̀ṣẹ̀ ni ó kù tí ó bá ti jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìdí ẹ̀ṣẹ̀ ló kù tí wọ́n ti máa dúpẹ́ bí kí wọ́n kọ lórin bí kí wọ́n kọ níjó bí kí wọ́n kọ nílù bí kí wọ́n kọ lọ́tí bí kí wọ́n dúpẹ́ fóòsà èèyàn rọkọ̀ gbogbo àwọn táǹkì nọ́mbà ayọ̀ òní oríjọ ògùn ni wọ́n ń wí àwàyé o òní oríjọ ògùn o tó pọ̀ sí bàjẹ́ tí wọn ò dúpẹ́ nínú làákàyè tí wọn náà tí wọn ò dúpẹ́ bọ̀tíkẹ́ sọ́lọ́ ni wọ́n dúpẹ́ fún un bí ọ̀fẹ́ bá ti yọ nǹkan kan kúrò nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí fún ọmọ èèyàn kìí mú mi ní òdodo èsù ni ó jẹ́ tàbọ́mọ lẹ́yìn ẹ̀ ẹjọ́ ní fífẹ́ lẹ́ẹ̀kan sí ẹ mà yí sí ọ̀dọ̀ Ọlọ́run nìkẹ́ ti wá ẹ o ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni o jáde lórí a máa fi ìtì sọ́dọ̀ kódà ní tí ọlọ́run kẹ pẹ̀lú ìkẹ́ kan tó special a máa sọ̀rọ̀ ẹ̀ a máa bá a dúpẹ́ òun gan lè má sí bẹ́ẹ̀ ká lágbájá lọ́mọ́sá sàlékún dáadáa ọlọ́run kẹ ọlọ́run bò nímọ̀ ní sì ń lò ẹni tí ń bá ọlọ́pẹ́ dúpẹ́ sọ́lọ̀ ó sọ̀rẹ̀ fún kó náà mọ́mọ̀ pẹ̀lú níbi tí agbo ọpẹ́ dúdú láti di sílọ̀ ibi tó gbòòrò dé ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé a ní nǹkan tí a gbà pọ́ lọ́hùn ló ṣe yẹn tá sì sọ lẹ́nu ẹjẹ́ a fi nǹkan náà sí èyí tó sì wọ́pọ̀ jù láwùjọ wa ni pé àwọn èèyàn mọ́ kọ́tán lọ́hùn tọ́wọ́ wọn bá tẹ́kù dàtán ibi tádánwò wà nìyẹn o nínú ẹ̀ àwọn èṣù tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n fi fi wọn ṣe nínú ọmọ ádámà àti èṣù tó jẹ́ bọ́ra táwọn èèyàn máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n fi fi wọn ṣe èṣù ti sọ fáwọn ẹlòmíì tí wọ́n lámìlaka láyé àkọ́kọ́ ni pé ìsúnmọ́ gba ẹ̀sìn ní ọwọ́ èèyàn èèyàn ò di kèfèrí àbí tọ́lọ̀ má ṣàánú kó tó kú láyé fún ọmọ ẹnìkan kò sí bá ti sọ tó kò sí sùjúdù àti lọ́jọ́ júmọ́ mo rò pé ọkàn mi ń sọ fún mi pé ó gbàyọ̀ǹda lọ́wọ́ èṣù pé jẹ́ mọ́ bá wọn lọ júmọ́ èṣù ní kò sí problem àmọ́ mọ́ kí ìtókò mo mọ̀ dáadáa ó tọ́n sí ìbẹ̀ láyé sẹ́sùn ọ̀pẹ́ni tí ń kíjú wà nìkan sáà pé kèèṣe mùsùlùmí èṣù ti mọ̀ ọmọ adámà ló lè mọ́mọ̀ ẹni tí ń kí sọ̀látò júmọ̀ nìkan tí èkí sọ̀látò jojúmọ́ kèèṣe mùsùlùmí kóra tó bá kó àgbọ̀rọ̀ sí sórí tẹ́ mùsùlùmí tí pé àtẹ̀wá ti sọ̀látò sílá òun kẹgbàyọ̀ndà lọ́wọ́ èṣù jẹ́ ká máa rí òun lẹ́kọ̀ọ̀kan once in a week mo tún wá mẹ́nìkan èmi ọ̀tẹ́ ẹ̀mọ̀ pé kìí ṣe sọ́lá títí ẹnìkan fi sọ̀rọ̀ ẹ̀ àkọ́kọ́ ẹ tí mo kọ́ sọ̀rọ̀ ẹ̀ yẹn olóògùn burúkú ni tó bá ìsì di pé èèyàn tójú bọ èṣù tó bẹ́ẹ̀ èṣù ó gbé mọ́jẹ̀mú wá èṣù máa fún èèyàn ní nǹkan gbogbo ẹ̀ náà la kàánú tíra gbogbo ẹni súnà sálàyé fún wa súnà tànàbì sallallahu ta'ala alaihi wasallam èṣù á máa fún èèyàn ní àmọ́ ní tí ó tẹ̀lé ni pé èṣù àtọ́lọ́run ò rẹ́ ẹni èṣù àti ẹni èṣù òsì lè bọ́lọ́run rẹ́ láíláí àbí tó bá ọmọbìnrin kan ní ọba tàti ago ó lóun fẹ́ láàrin àwọn ẹgbẹ́ mèrè ọlọ́run gbẹ̀mí ẹ̀ nígbà pé gbogbo èèyàn ló lásìkò tó láyé sẹ́nà tó kò sí tí ní bá ti ẹgbẹ́ oṣó ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ ìmèrè ọmọge ní ọmọ secondary school ọ̀rọ̀ 35 years ni mo ń sọ yìí ọwá ń sick ó ń sick ẹ̀mí ẹ̀fẹ́ bọ́ ló bá láwùn ó láwọn ẹgbẹ́ kan lòun fẹ́ bá ṣe mọ́ wọn kíláàsì fíìmù àti ń jẹ́ pé a ṣe rúkìá fún yẹn gbà ní ìgbóná náà àwọn yòòyà wa mọ̀ pé wọ́n sá wo wo wo títí ọlọ́run sá sànú ẹ̀ ó fẹ̀gbẹ́ lẹ̀ ó fẹ̀gbẹ́ àjẹ́ lẹ̀ ẹgbẹ́ ìbèrè mo mọ̀ yẹn mo tún mẹ́nìkan gbà tóun náà fẹ́ fẹ̀gbẹ́ ìmèrè lẹ̀ abilékọ lòun ojúrí tó àdúrà pọ̀ wọ́n máa sọ pé wọ́n fẹ́ fẹ̀gbẹ́ lẹ̀ àwọn òbàtẹ̀ jẹ́ ni àmọ́ nítorí pé ọlọ́run ọba ló toro máa ń jọ́ bá ti lóhùn ọba wọn ṣe mọ́ títí sọ pé ashhadu an la ilaha illallah wa anna títí la hawla wala quwwata rí dààmú yóò bọ́nú ẹ̀ yóò ṣẹ́gun àwọn ẹgbẹ́ èṣù yẹn yóò wà dẹni ọlọ́run yóò wà rọ́lọ́run bá tún wọ́n wá ń sọ̀rọ̀ ẹni yẹn fún mi ẹnì kejì tí mo sì mọ̀ ọ́ náà wọ́n ní tí ọmọ ẹ̀ bá léètì délé kéwú ọmọ yẹn ó jẹ́ bí lálà kìí ṣe díẹ̀ kò sì ṣe sùjúùdù kan fọ́lọ́run ní bàbá yìí àmọ́ òògùn pọ̀ òògùn pọ̀ ọ̀hún kan ìlú kan tí òjò máa yàwá lẹ́nu ni pé a ti mọ́ tó kàn ibò ní ẹ ti máa nífẹ̀ẹ́sì lábala kan tó ń gagun fi fẹ̀sì òun ní dàmú ọmọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbọ́rọ̀ mọ́ lọ lékí ẹgbọ́rọ̀ mọ́ sí kí ẹgbọ́rọ̀ mọ́ lòjá kò sì ní sùjúdù kan fún Allah tó lè kílèmù jọ́gbẹ̀rẹ̀ àlùkìyà náà sójọra wọn nínú làákà ìgan àyàfi tó bá fẹ́ bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́wọ́ èṣù lónà tó lè mọ́ sí lọ́hùn ọlọ́mọ́ sí wá lésù mọ́ sí wá lọ́mọ èṣù mọ́sàwà náà lésù nígbàmí wọ́n lè gba nǹkan ẹ̀ọ̀kan táwọn adámọ̀ sí nímọ̀ wọ́n lè gba wùdú wọ́n nímọ̀ sí sọláàtù sẹ́nìkan la ní kò ṣe sọ̀láàtò ojoojúmọ́ júmọ́ nìkan ní ọmọ ṣe sọ̀láàtò ojoojúmọ́ àmọ́mọ́ ṣe wòdú mọ́sàlùwàlá máa ṣe sọ̀lá mọ́sàlùwàlá o tọba sàlùwàlá àwọn hàn lé mọ́ o tẹ́lẹ̀ òun lérè tó jẹ́ lọ́jọ́ gbẹ̀lọ̀ kí àmà tí ẹ bá rí tí àlìjọ̀nú fojú ọmọ ádámà tí ò ṣetán àti sin ọlọ́run bá rí èyí fàájú èyí bá ṣe pé ó jẹ́ òrò òdodo tó wá pẹ̀lú ẹ̀rí èyí ó fẹ́ lè dínà ẹ̀ èyí ó fẹ́ lè sọ pé kò sí tó jọ àjọ̀nú ọkọ̀bọ̀mù èèyàn púpọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọmọ ádámọ̀ ni wọ́n ní sóra àmọ́ jínù ni wọ́n níwà àbí wọn yẹn kó wọn tàbá wá sàdáyẹn rí tàbá wípé ṣèitọ́n àwọn èṣù inú olùkọ́tọ́ lọ́nu ṣèitọ́n ń sá fọ́mọ ádámọ̀ míì wọ̀láhì ibi tó gbóná dé torí pé ṣèitọ́n tó fún lágbára bọ́ọ̀sì ló jẹ́ fún ṣèitọ́n ti bí bóòni ò sí ní sá fún a sì rẹ́nu àwọn ìdá tí ń bẹ láyé tó jẹ́ pé èṣù ń sá fún wọn látara yímọ̀nù bí mọ́mọ̀ kàtọ́ọ̀tì ọdí ọlọ́ọ̀tàlá àti gbogbo múmi ní òdodo bó ti kó mọ torí pé ibẹ̀ bá ti pe àdán èso tàdínlẹ́yìn tẹ́bẹ́ ti sọ́lá mìlìtàṣẹ́ tí wá ń dárúkọ ọlọ́run tí ń ṣe àdìkàrù dáadáa èso mọ̀ sún lẹ́yìn fún wọn wọ́n sọ fún àlùjànnú kan wọ́n ní èsè tó fi kó sínú ara alágbájá tó fi ń dà láàmú àti pé bóòlò ṣe rí bẹ́ẹ̀wọ̀ ń sin lọ́run dáadáa ọlọ́run dẹ ni ó sọ yẹ ọdún tóun ti ń dẹ tó fi ráyè wọlé pé ńgbà tí ó ìkàbá ìdí mọ́ ṣe tí ò wá ṣe ohun tó bá jẹ́ pígbà tóun fẹ́ wọlé ó ọlọ́run ni òun bá laná wọ́n sọ́yàn wọ́n tẹ̀lé èèyàn wọ́n lè tẹ̀lé èèyàn fọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta àwọn èso táyé ń ẹni tí ẹgbọ́ kan pa tí wọ́n assassin wọ́n ti ń lé wọ́n ti ń bẹ̀dẹ̀ ìtìpẹ́ kan tó rí opportunity yẹn ọmọ adámọ̀ sọmọ adámọ̀ nìyẹn bẹ́ẹ̀ náà lò jànú sẹ́yìn ọlọ́mọdé èso yẹn sọ jọ̀nú ọlọ́mọdé wọn bá ṣe wájẹ́ eléyìí tá ń jírò tá ń mú làbárí ẹ̀wá tẹ́sí ìgbọ̀ wa tí wọ́n wà lọ́kàn tá a sì fẹ́ fi sin lọ́yìn mọ́jà fọwọ́ ara wa bàjẹ́ èso ọmọ adámọ̀ àti ti àlùjànú ọlọ́mọdé kan rí ọkàn rí bàjẹ́ ká sì jèrè ọjọ́ gbèrè ọ̀dẹ̀kẹ́ àná anábì Sulaiman ló dúpẹ́ fọ́lọ́hún mẹ́yẹn alayhi salam ó ní ọlọ́run jẹ́ kí n lè dúpẹ́ o nígbà tí wọ́n gbé àga Balkisu wá tí wọ́n gbé déwájú ànábì Suleiman alayhi salam ó ti nígbà tó ti gbọ́ làbárì ń parẹ́ pé òun fẹ́ àga tẹ́ẹ̀rún ròyìn yẹn pé kò sí rẹ̀ láyé sẹ́nìkan tún ń lo ọlá kan tó tún tó ìtàǹdúpẹ́ sí ọni ọlọ́run mo tún fẹ́ kọ́ láwọn tún kún ọlá mi pítà ní ó lọ gbé àga Balkisu wa ní Sábà ní dáúlà mi orílẹ̀-èdè mi nígbàtí àlùjànnú kan sọ wípé ká tó parí mítìn àga yẹn ó ti débi láti láti láti kọ́ńtì míì ká tó parí mítì mítì tàǹtì lọ́wọ́ ìyẹn ti pẹ́ jù ìyẹn ti pẹ́ jù ẹlòmíì tí ìsàlùjẹ̀nú bá ní ọ̀gá wa pé a ṣe ń wọra wa ìkí ó tó ti pẹ́ ṣẹ́jú padà kẹ́ tó tún síjú padà èmi lè gbédé ló bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòtọ́ wọ́n kàfà dédé ragà ní ìgbà mélòó yóò fi ṣẹ́jú tí ó tó fi síjú padà nígbà tẹ́lẹ̀ yìí ń ṣẹlẹ̀ kọ́ọ̀lá hádà mi fọ́bùlì rọ́bì ibi tá ń lọ́nu ó ní ah títóbi ìwọ ọlọ́run kò sọ pé títóbi ọmọ ádámọ̀ ta fún nímọ̀ ta tún fún lọ́lá ìlábẹ́ rẹ̀ pé ọ̀gá ni ìwọ asọ̀wọ̀ di mínísà ó mọ̀ sí wọn mọ̀ dúpẹ́ ó ní hádà mi fọ́bùlì rọ́bì ọlọ́ọ̀lọ́run tún lélẹ́yìí lìyàbì wá ní àṣkúrú wọn mú àkùfúrú kó lè bá ọ dá mi wò ní bóyá máa fọpẹ́ fún àbí máa ṣe kèfèrí bóyá máa darí ọpẹ́ yẹn síbò mí ìyàtọ̀ sọ́dọ̀ lọ́n tí báyà kùrán sátùn náà lè áyà 40 wà máa ń ṣẹ́kẹ̀rọ̀ ẹni yóò tó bá dúpẹ́ fa iná máa yàṣkúrò lè náà sí oní ó jèrè fún ààrẹ òun ló lèrè ẹ̀ wà máa ń kásọ ẹni tí a máa ní ó dúpẹ́ ẹ má gbàgbé o tábà ń sọ pé ọpẹ́ ọpẹ́ mẹ́ta tí mo ti kà sáájú ní ìjẹjọ tí mo tún rìn kí tẹ̀ lónìí náà ni o ẹni ohun tó bá ṣe kèfèrí tí ò dúpẹ́ wà ìnàrọ̀ gan ní yíyún kẹrin ọlọ́run ní ìjọ ọpẹ́ ìtẹ́lẹ̀ tí bá ní kó lè jèrè ni gan ní yíyún kò sàǹfààní fọ́nà òun rárá Yusuf ọmọ Yakub nígbàtọ́lọ́ ń dá wọn lọ́lá tó fún wọn nímọ̀ tó kó wọn jọ padà ẹ̀mọ̀ ọdún tó wà láàrin Yusufu àti bàbá kan tó pàdé lẹ́yìn ìgbà tó ti pàdánù ẹ̀ táwọn ọmọ ìyá rẹ̀ ti parọ́ pé kòkó ti jẹ́ nǹkan máa ti ṣẹlẹ̀ nígbà tí gbogbo ẹ̀ di pé gbogbo egbèrègbè ṣégbèrègbè tí wọ́n pàdé báyìí rọ̀bì kọ́dí átáìtà ní mínà ìmọ̀lìkì ọlọ́run ọba èmi lọ dá lọ́lá tó tó yìí kò lose hope wà allamtani min ta'wili ahadith ó tún jẹ́ kí n mọ ojútùú ọ̀rọ̀ tó pamọ́ sọ́nà pé kèsì babaláwo kèsì sí ẹsẹ́ wò wà allamtani ó fún mi nímọ̀ ta'wili ahadith inébi ń tú àlá kí ọmọ wò sábì kò sí máa tẹ̀jú ògbè iná ló fi ti sọ́dọ̀ sọ́rọ̀tì Yusuf nìyẹn ayá ọgọ́rùn kan àtẹyọ kan wà alámta ní níta wílì àhàdì tí wọ́n bá lálà òun jẹ́ mọ́ tó túmọ̀ sí èèyàn kan lẹ́dẹ́ pé wó hàn kó kàn jí kó sọ pé òun náà ti ń ah, tó àlà nísìn ó wàlíyí omi ní ọláyé àkẹrọ àti ojú ọgbẹ̀rẹ̀ kìíyàmà ẹni tí mo lọ́rẹ̀ múlẹ̀ tí ó kúnnú ọkàn mi kẹ́kẹ́ tí ò ní sá ìgbàláyè tí ò ní sí ìgbàláyè fún àtirú àtirú nǹkan mímọ̀ ní ọkàn yẹn pẹ̀lú ẹbọ tàwa fani mùsùlùmá bí mo ti wà náà nìkọ́ ọpa mi tí mo gbà fún ọ ọlọ́mọdé bá náà yí padà sáìdá o bó ti kó kéré mọ́ onítọ̀hún èso ọlọ́pẹ́ kìí so lóore kìí sẹ́ni tó mú orin mọ́lọ́n abẹ́ tó forin mọ́lọ́n tẹlomi gbà mí àmọ́ ìjóka ọ̀dẹ̀ sọ bí ó sì máa lò fún tẹlomi gbà mí àmọ́ jẹ́ ìgbàdí tẹlomi àmọ́ jẹ́bi tó máa kọ ẹnu sí tọ́wọ́ abẹ́ sọ̀rọ̀ kó lè ṣẹ tẹlomi àmọ́ jẹ́ tí ó máa pọ́nlá wọ́n ti sin létè wọ́n ní sáà ti pétè lá wọ́n ti sin ẹlòmí lágbárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sì yé máa sọ pé Allahu akbaru ó takora wọn láì sí ìkàtírà rárá Allah is the greatest ọlọ́run ló tóbi jù ọ̀dọ́ wá béèrè orin lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé lọ́dọ̀ kàmí ló ti béèrè gbàtọ́ wá béèrè lọ́wọ́ kàmí tí ó fún ó ní máa dagbẹ́rẹ́bù ọlára ni olóya kò sí problem ọlọ́mí sọ pé bàǹtẹ́ kan ló mọ̀ tán ó sì sọ pé Allahu akbaru ọlọ́run ló tóbi jù mo fi àkàwé àkàwé ọ̀rọ̀ àmọ́ jẹ́kọ́rọ̀ òye ìwọ ń chairman local government ó ń deal ó ń bá ń sọ̀rẹ́ ó ń fún ọ ọjọ́ tó ọ̀dọ̀ rẹ̀ gọ́ọ̀nà títàtítà ló dùnmọ̀ pé chairman lórí fóònù lọ́jọ́ tó ọ̀dọ̀ bẹ́ẹ̀ nà dúrẹ́ wá lọ lóṣèlú àdíkélò kí ni

èyàn wá sọ pé Allahu Akbar ọlọ́run wa ló tóbi jù ah, ó tún wá ní kí ni ìrọ̀ òtàn rẹ̀ ni wàláì òtàn rẹ̀ ni tó bá jẹ́ kó gbà lọ́kàn kọ́lọ́run wa ló tóbi jù gbogbo tó bá fẹ́ nínú ọ̀bẹ̀ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó sọ pé wà ataakum min kulli ma sa'altum ọlọ́run tó fi ní mùsùlùmí Islam wà alhikni bis salihin jẹ́ dìde pẹ̀lú àwọn ẹni rẹ̀ kó mú lépa bá wọn Ànábì sallallahu alaihi wasallam kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo wọn lọ́lọ́pẹ́ fọ́lọ́run tí wọ́n ṣe lọ́wọ́ wọ́n ẹsẹ̀ kèfèrí o wọ́n ẹsẹ̀ sànábì àtànijẹ́ o nígbàtí Ọlọ́run ni mo foríjì hàn gbogbo ẹ̀ṣẹ̀ láyé àti tó ṣáájú àti tó tún lè ṣe Ànábì Muhammad yẹn sallallahu alaihi òun náà ló tún wá pọ̀jù ní kìyàmù láyé ní máa dìde sọlátò tí ó gbọ́wà là ń ṣe ọ̀rọ̀ tí wọ́n fi káṣẹ rẹ̀ lẹ́nu yẹn tí ó gbọ́ tí a bá sọ pé ẹnìká sókè ẹ̀yin mùsùlùmí dà tí ó gbọ́ ẹni tó náwọ́ ní ti sọ lọ́sàn ká tó wá sọ tòru ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ni mo ti forí jìn ṣáájú àti níkànnì sọ̀láàtì ẹ̀ lóru wá pọ̀ tẹ́sẹ̀ rẹ̀ mọ́ wá wú bí ìgbà fíyẹn wọkọ̀ láti Èkó lọ sí Kàdúnà lórí náfílà ìyàwó Aisha radiyallahu ta'ala ní ya Rasulallah èsì tẹ́ ń pẹ́ lórí sọ̀látù báyìí lóru tọ́lọ́n sì ni mo ti yọnu sí yín inú ń tẹ́ ṣe láìdáàrí níṣáájú àti ń tẹ́ tún lè ṣe ó ní wọ Aisha radiyallahu ta'ala ní àfàlà akunu abdan shakura èyí tẹ́mi ń fi ń dúpẹ́ fọ́lọ́run kò tó ń tó ṣe kọ́lọ́run forí jiyàn ẹ̀ṣẹ̀ tí èèyàn ti ṣẹ̀ gan ó tún ní mo tún ti forí ẹ̀jẹ̀ tí òru bá tún gùn ju bó ṣe wà lọ bí ìlọ́po méjì mẹ́ta tí ń tún sùn náà kò tó ń tọ́lọ́run bá ṣe ṣé kò yẹ kí n jẹ́rú tí ó mọ̀ dúpẹ́ ni àwọn ẹ̀dá kan bẹnu ọmọ ádámà ọlọ́kọ̀ sí rọ́nù fáwà náà wọ́n nífẹ̀ẹ́ mọ́sálásí ju gbogbo orílẹ̀ lọ láyé wọ́n nífẹ̀ẹ́ kí ni masjid ju gbogbo ilé lọ láyé tí ẹ bá ṣe bùkátà wọ́n bá mọ́ jáde kó mọ́síjìdì ẹmọ̀ ní wọ́n pàrà mọ́síjìdì pàápàá jùlọ ebi tí mọ́síjìdì ebi tí àwọn mọ̀sájìdì tó tún lọ́lá ju mọ́síjìdì mi lọ bí haram ní kaaba bí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam bí mọ́sálásí kudus ní Darussalam tánpẹ̀ ní Jerusalem táwọn mọ̀ pé orílẹ̀ mùsùlùmí ni táwọn náà sọ fún àwọn tó fẹ́ ṣe àwọn tó fẹ́ ṣe hajji lọ sí Jerusalem táwọn náà tó yọ́n tó di jp àríwẹ̀ẹ́kọ́ tó yẹ pé Islam náà náà mọ́sálásí Kudus ní Jerusalem Jerusalem ló Jerusalem Arabic west òun náà lọ lọ láti kẹta èyí tọ́pọ̀lọpọ̀ wá mọ̀ jù ní mọ́sálásí Haram ní mọ́kà almukarrama àti mọ́sálásí nabi ní almadina almunawwara sallallahu ta'ala wa sallam torí pé àwọn tó ṣe umura àti hajj ibi méjèèjì tí wọ́n lò sí nìyẹn kí wọ́n wá fẹ́ fàyọ́ ń bẹ̀ àwọn yóò máa ṣe tawaf wọ́n máa ṣe ayún àwọ́ tawaf wọ́n parí tawaf kan wọ́n lọ gbọ́ bùkátà kan wọ́n lè wà ní asúrì wọ́n tún lè wà lẹ́yìn ṣáà the same mosque ó ṣe tọ̀wáàfù méje wọ́n lọ wọ́n tún wá wọ́n tún sàdà wọ́n ti tọ̀wáàfù torí pé ń pẹ̀sẹ̀ rẹ ó tún ọmọ sára sí ànábì sọ̀sọ́là yóò kíká rẹ̀ mọ́lẹ̀ kò lọ bẹ ara alẹ́ kankan ò ní Mádínà ó bẹ́ lọ sí assalamu alaikum ya about 500 km wọ́n lè jí lọ wọ́n lè lọ lọ́wọ́ alẹ́ tí wọ́n dájí wọ́n ti sọ̀látù ẹyọ kan ní haram ti maka tí ó fún yàn ní ládá 100,000 ẹ kọ̀nfàtẹ̀ sí dọ́là pé lọ sí sọ̀látù súbì ní haram kó gba 100,000 dọ́là sí sọ̀látù yẹn tí kọ̀ wájú 100,000 dọ́là lọ bàtà sọ pé ajírù téyìn ó gbà ní pé ó sì sọ̀látù ẹ̀kan nínú márùn-ún yóò gba 100,000 ládá kílẹ̀ màtí jẹ́ ládá táàfin ní ojú kòkòrò ẹ̀ ni mo fi sàdúrà fáwọn kan tí mọ́sílá tọ́kàn wọn rọ̀ mọ́ mọ́síjì ànábì náà sàdúrà fún wọn sallallahu ta'ala sallam tó yẹ pé náà méje tí wọ́n wà níbò jẹ́ àrà oṣù ọlọ́njọ́gbẹ̀lọ̀ kìyàmọ̀ wọ̀rọ̀ jù ń kọlùhù mọ̀hálà fún bìlì mọ̀sáàjì ẹni tó yẹ pé mọ́sálásí la sọ ọkàn ẹ̀ mọ́ tí ò bá sí ń bẹ̀ gan ibẹ̀ lọ́kàn ẹ̀ wà àdìsá anábì nìyẹn sallallahu ta'ala sallam òun ló bí ẹni tí ń lọ kíjúmọ́ lónìí tó tún ti dé haram ní maka kìí ṣe kún tákà owó bóyàn bá lówó náà tí wọ́n ní pé iná bùtùlú ni pé mo fẹ́lẹ̀ lẹ́sẹ̀ sọ láti jùmọ̀ ní haram tó sì lówó ẹ̀ ṣé náà pànú ẹlòmí ó fojú wo pé náà pànú o pé 500,000 ọ̀dẹ̀ kó yẹn fẹ́ nìkan kí kóró ìjẹ yóò fún ṣùgbọ́n mo fẹ́ ṣe sọ̀láàtù ṣubúhì àti sọ̀láàtù jùmà ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní haram kìí sápa o in tó rí gbàjú tó ná lọ and that is business ẹ̀sùn àkọ́ òwò alùkìámà ó lágbára ju òwò ayé lọ òwò alùkìámà ló ń ṣe yẹ tí ó náà bá lágbára ẹ̀ máa lọ kò tẹ́ ní nǹkan ọmọ bèrè fatuwa máa lọ kí jùmà lọ yàtọ̀ sẹ́yìn tó jókòó níbi tí láti ṣe wàzífà tó ní àlàmúyá àlàmù àní ìsọ́lè bíbá kátá wọ́n ní ṣéèkù wọ́n pè sọ̀látù zórí ẹ̀ lọ wọ́n pè sọ̀látù lásórí ẹ̀ lọ mọ́gbìrìbì náà ló tún ti dé òní àlàmúyá àlàmù ní àwọn ilé ìfọ́nú fọ́ra àlàmúyá àlàmù àní ìsọ́lè bíbá kátá tíra sí ẹbẹ́ tíra sí àjókò ẹ̀mọ̀ pé mọ́sàlá wá tí kírun ẹni tí ẹ ti bàjẹ́ tí tó lówó ogun plane lọ lọ́lọ́ kírun bẹ́ẹ̀ ìwọ̀n wọ́n ń wá ọ̀rẹ́ ẹ̀ ní mọ́kà ni wọ́n ti kírun eléyìí kò sí náà tí ń gbé pé ó jọ lọ́pẹ́ fọ́lọ̀ gbogbo àwọn ànájọ ọlọ́run ti máa dúpẹ́ nìyẹn nínú táwọn àfikún mẹ́ta tí mo sọ yẹn ò ní pé gbogbo tí wọ́n bá pè lọ́rọ̀ yẹn nú ẹ̀sìn ẹ mójútó ẹ̀sìn yẹn léní ẹ máa kà á tẹ̀lé haram bíkúlì wòsàn pẹ̀lú gbogbo agbára tọ́lọ̀ fún wa ìyá máa wá gbára kún agbára láti ṣe ọ̀ranyàn ìyá máa wá gbára kún agbára láti jìnà sí haram sóyé tábìlì wà lọ sọ̀làwà ni mo sọ pé ọ̀rọ̀ yẹn ń bọ̀ níparí ẹ mọ́jú tó sọ̀lá sọ̀lá tí mo ti lọ lórí ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ fifteen to thirty years nínú ọmọ mùsùlùmí lónìí ninety percent wọn ò ṣe sọ́látò fifteen tó ti bàlágà tó thirty to forty ẹjẹ́ mu ní thirty ọ̀dọ́ langa ọ̀dọ́ gangan wọn ò ṣe sọ́látò ninety percent wọn ò ṣe sọ́látò yóò mọ̀ yàyín lẹ́nu wọ́n bẹ nìkan léèrè mo ní ah, kí lórí tó ṣe sọ́látò àmúṣe ẹ̀bẹ̀rẹ̀ fún ó ní emergency yìí kò pé mo ní so mo ń bi lásìkò zuru nígbà tí mo fẹ́ lọ sí sọ̀láàtì zuru mo ní so ti ṣe ti ṣubú ìtàárọ̀ yìí olóhùn òun òkì kí ló fà olóhùn lè sọ fún ìgbàgbá yìí ló fà wọn tírèènì ẹ̀fún tẹ́lẹ̀ oníbẹ̀ẹ́ni ọ̀pọ̀lọpọ̀ bímọ bímọ ni ò tírèènì ọmọ fún sọ̀lá torí bàbá àti ẹ̀nú ò tírèènì ọ̀nà bàbá bàbá rẹ̀ tírèènì bàbá bàbá rẹ̀ bí wọ́n ti jogún ènìyàn tó ń láàfi wá ànábì ọlọ́run tí ń jogún ànábì látara bàbá wọn tí wọ́n jogún ìmọ̀ látara bàbá wọn àtàlìkìyàmà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti pàdánù ajú ayé là ń wò àwò àlìkìyàmà tẹ́bí tí wọ́n ti pàdánù oore bàbá wọn ó kí bàbá ti lè fún lágbàjá 2 million lágbàjá náà ti dọmọkùnrin bàbá ti wá ń háwọ́ báyìí ó yẹ kí wọ́n ti lè fún àìgbẹ́ rẹ̀ náà ó yẹ kí wọ́n ti lè fábòrò ẹ̀ náà ayé láwọn o ẹ̀sùn ọ̀fẹ́ nìkọ̀kan ló ti mú tó jẹ wá o yálẹ̀ èèyàn kan fún àbẹ́yàn kan fún ṣùgbọ́n àlìkì á mà táà bá tírínì èèyàn fún in tó súnmọ́ jù ní kó bọ́ ilá ayẹ̀ṣẹ́ àlọ́ àfi tọ́lọ̀ bá sanú tán pàápàá jùlọ sọ̀lá àtàǹsọ yìí abárẹ́ nìkan wa tó jẹ́ sójà ẹmọ ibi tó ti ń fò ẹmọ ibi tó ti ń bẹ́ sójà gangan ẹbí léèrè tí ẹ bá ṣe mùsùlùmí òdodo tí ń ṣe sọ́lá ààrẹ ò lè rọ̀ tẹ́ni tí ń ṣe sọ́lá sójà gangan ẹbí léèrè ẹ má bẹ̀rẹ̀ lómi léèrè tí sójà bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe sọ́lá bóyá mùsùlùmí tí èsì sọ́lá ti tẹ́lẹ̀ ni bóyá ó ṣẹ̀ṣẹ̀ gbà síláàmù ni ó súnmọ́ kí jókòó ẹ̀ mọ́ rí yapayapa tẹ́wàá bi léèrè pé kó dé àwọn ṣẹ̀ṣẹ̀ mọ́ òun láàrin ẹ sì wo ohun tó ti undergo nínú fífò àti bíbẹ́ àti rírá tẹ́rù pé ó bá ti bíbi sọ́lá àbáyé rọrùn ni ọlọ́run fi máa ń fún ayé bá ti yàn tán gbé sínú ọmọ ìyá wa kan inú obìlífù kó kú o mo máa ń sábà sọ ọ́ sì ń mo ti tí mo kọ́kọ́ débi òkú ẹ̀ tí mo ṣe aṣọ lójú ẹ̀ mo ní ẹni ti dọ́dọ̀ ẹ̀ ó ni wọ́n mi náà fún ti wá èròǹgbà mi ni pé tara ń wẹ̀ tí tí ń sọ jáde dókítà méjì ti wá wọn lọ ti dákẹ́ kò jọ òkú rárá kò jọ òkú onímọ̀ adín gbogbo àti ò bá sílé ara ẹ̀rọ fún sọ́lá tọkàntọkàn tààràtààrà tí ìwá ti kán gbókùn sí mẹ́rọ̀rọ̀ sínú inú kìíní kò ní gan-an ẹni tó wá sí sọ̀látù bá wọ̀ ládádá ẹ jẹ́ ká mójútó wàhádùrù jama'a jama'a sọ̀látù jama'a gbogbo sọ̀látù ojoojúmọ́ tó jọ́ràn ẹ̀yàn ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ tún mú làbárì lọ́dọ̀ àwọn tí ò sí ń bí mùsùlùmí òdodo gbọdọ̀ mọ́ sí sọ̀látù jama'a yóò nírí sí sọ̀látù jama'a tó fi bọ́mọ lọ́wọ́ àwọn ọ̀ràn yẹn nìyẹn bẹ́ẹ̀ náà ni jùmọ̀ sọ̀látù jùmọ̀ ilé ìtafẹ́ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ wọ́n á jù zakata àmúwálìkùn tọ́lọ̀ bá kẹyìn ẹmọ́ yọ zakatu zakatu nìkan gbẹ̀yàn wọ́ná tẹ́yìn bá yọ tọ́lọ̀ ń lè ti torí ẹ̀mọ́ bójú wo sọ́lá torí pé tí sọ́lá tó bá dá àyè yọ zakat àwọn kan yóò sápọ́ra wọn àdísì kan sọ fún wa pé àkọ́kọ́ ọ̀sẹ́ta àpọ̀ iṣẹ́ ọmọ adámọ̀ ó dá tí èyàn bá máa yọ zaka àsọ̀ látẹ̀rẹ̀ ọ̀dá ẹ̀kọ́ ti ẹ̀ ní gbogbo ibikíbi tí èyàn bá rọrọ̀ ẹran ọrọ̀rọ̀ owó ọrọ̀rọ̀ nǹkan àlùmọ́nì tí ò máa yọ zaka àtù rẹ̀ sọ látẹ̀ ọ̀dá kò tí sọ látù lọ́kàn àwọ̀n aláfúnlẹ̀ wò torí pé kí ni iná sọ láàtà tani ha a ń lè fà àṣẹ wà lóǹkà sọ látù máa tún yàn sẹ́ni kì í dákún mùsùlùmí báyìí yàn ẹni tí sọ látù bá ti tún ṣe sọ látù gẹ̀gẹ̀ ni ò sí ìdá ajẹ́pẹ́kì ajẹ́kẹ́ máa wo sẹ́ẹ̀ lálùkì àmọ̀ gan wọ́n lè mọ́ bá sọ́látù lẹ̀ ajẹ́pẹ́ sọ́látù rẹ̀ gan bí sọ́látù ìmùnà fi kí oní òjò bí sọ́látù àwọn alágàbàgebè tọ́kì lẹ́yìn ànábì sallallahu ta'ala sallam àbí lẹ́yìn àwọn ẹlòmí ìtànjẹ́ sọwájú bákan náà tajannabul mu'amalat muharrama gbogbo ọ̀nà tí wọ́n bá fi ń kọ́ àrámù jọ oní ẹjìnà ẹ jẹ́ kí lè yín ó mọ́ kó mọ́ sí èrí orin music kó mọ́ sí ń bẹ̀ àdánwò ayé nù àdánwò ayé nínú sí kó mọ́ sí oorun music nínú ilé yín tàbí pé yóò àfi ilé yín ṣe ilé ẹlòmí àti studio ẹlòmọ́mọ́ yàtọ̀ bí táwọn olórin ti ń gbé kíní jáde gan yàtọ̀ sí ilé ẹlòmí tó bá jí báyìí tó bá sí sàn ní àdè lóyìn láàrù ara lè rí gbádùn àbí kó jẹ́ báyìí wọ́n sẹ̀ mọ́ ké ní yàrá kẹsí ẹ sọ fún bàbá alágbájá pé kíní ń pọ̀ jù

ẹbá dọ́fíìsì kan ní ìsìn tẹ́rí fọ́tò Buhari àti gbákejì àti gọ́fúnà àti kìíní wọ́n ẹ̀ fẹ́ràn wọn nù akílódé tí súra táwòrán àti àwọn olórí òsì ń bí sẹ́yìn ẹ̀yìn gbógun tí wọ́n ẹ̀yìn òsè tí wọ́n ní ẹ̀dá kí la fẹ́ fàwòrán sí kí la fẹ́ fi àwòrán sí àwòrán tó wọ́pọ̀ ẹ̀yìn tẹ́yìn àfẹ́ ẹwà tún ẹwà sọwọ́n ẹfẹ́ mi sí kẹ tó lọ lọ́jọ́ gbẹ̀rọ̀ ọ̀kẹ́ àmà anájì ló sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ gbogbo tẹ́ ẹ̀yà ẹfẹ̀mí sí kẹ́ tó lọ ibi tí agara ó ti dáhùn àìfẹ̀mí sí ẹ̀kọ́ nínú fìtínà ẹfẹ̀mí sí kẹ́ tó lọ ìtẹ́ gbẹ́lẹ̀rẹ̀ ìtẹ́ ti gbígbẹ́ ìtẹ́ ti gbí ẹwà àwọn èrè nínú ìgboro sálà àwọn fi ń àwọn fi ń dìsáyìn inú ìlú ó yẹ ká lè sọ bí wọn bá sọ àlùbá ni fẹ́ni tí ó mọ̀ tí ò sọ ẹbá mọ́ adélé ọba àbílé gọ́fúnà átún rìpítì ẹ̀ àtẹ̀rí ẹ̀ tẹ́gbọ̀n pé kìí ṣe pé nìkan kan jókòó ló kàn rò torí kó tó dọjọ́ táwọn èèyàn ó sọ pé lọ́jọ́ àlìkíyàmọ̀ pé ẹ̀yin ṣe bọ́ láàfà lẹ́yìn ìmọ̀mù lẹ́yìn sẹ́yìn sọ̀rọ̀ ẹ̀ láyé ọjọ́ yẹn ń bọ̀ wàláì tàláì ọjọ́ yẹn ń bọ̀ ọjọ́ wo nusọ́tọ̀ àárọ̀ wàlálẹ́ àlánà lẹ́dínà orùsìlà ìléyìn wàlànà àlànà lórúsẹ̀lẹ̀ agbọ́nà ti fún rẹ̀ búra tó ní máa bí àwọn tá a ránṣẹ́ sí léèrè àtàwọn tí mo rán síyàn lè parọ́ ọjọ́ náà pé mo ṣe wà àti délẹ̀ wọn ọ̀gbọ́n ni in agbára táà ní ni pé ká lọ máa fọ́ wọn ní ìsìn ìbáná dìbò ẹ̀mí ti ṣe tó ní mo fọ́ náà búra àkìdánà àsùnáàmà fún báàdà àǹtù wà ní òórùn ni wọ́n láwùjọ kìí jẹ́ ká yóò tòrò kìí jẹ́ kó lórí ó dáa sáràlú kìí jẹ́ káràlú ó dáa só lórí gbogbo ibi kíbi táwọn nǹkan ìsìn yẹn bá wà wọ́n ṣe rúkí àfẹ́ nìkan àrùjànú ní mi kí ló dé ilé òun lẹ́tù wá báhùn jáde kó òun léhun wọ́n ní ara rẹ̀ nílé rẹ̀ ara alágbájá ó ní ara kìnìún yẹn ni orí ẹni kìnnìún lẹni tẹ́ ń ṣàdúrà fún wa nínú mọ́sálásí orí ẹni tí wọ́n fi tí wọ́n hun kìnnìún sí lára ilẹ̀ nìyẹn wà ó lágbára wà fóun níbi tó wọn ẹ̀ sì léhùn jáde bẹ̀ wọ̀lá òun lẹni àkọ́kọ́ kìí ṣe gbogbo àwọn tó wà mẹ́ta ń ṣàdúrà fẹ́ nìyẹn òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ pé tó kọ́ jẹ́ mọ̀ pé bí kéèyàn òbí mọ̀ kọ́ pé ọmọ ẹ̀yẹn jọ́mọ̀ fi bèbí ṣeré ó lè jẹ́ pé tẹ̀lé sógbà wọlé o àwọn èèyàn yìí mọ̀ ó ń sunkún lóru kò dákẹ́ mọ́ irú kí rà sílé bèbí aláwọ̀ ni àbóníke omi ń bẹ bèbí mi ẹfẹ́ lè kí ẹbẹ́ rí ìdáwọn èèyàn ti ń tajà nísìn tẹ́ẹ̀ nímọ̀ pé ẹ̀ tí kan chiama nínú ṣọ́ọ̀pù tẹ́ẹ̀kọ́ ọmọ sálámọ̀ sí àtẹni tí ó forí kanlẹ̀ fún àtẹni tó fi sọ̀sọ́ kódé àlà àìrí súnfàhà ikùn nínú kan tí ó jẹ káwùjọ tòrò táàbì mọ̀ wá lọ́lọ́pẹ́ ẹ má fà àwọn mọ̀dàlúrúdàlúrú lẹ̀ kán máa jẹ lọ bẹ́ẹ̀ o gbogbo gbésẹ̀ tá bá lè gbé nínú community oní ẹjá gbé o kíkáyé lè má dàrú máa lórí ẹ má ṣe fi ẹ má sọ pé èèyàn bá wọn sí ń bẹ̀ o kó lè máa dàrú tó fi dórí òṣèlú ẹ má sọ pé àkòsí tó kẹ̀yìn kíkí yóò sáà ti dá sẹ́ má bàjẹ́ tẹ́sẹ̀ nìkan gbogbo nǹkan ní ó bàjẹ́ o ìmnáhùn ní sáà kún mínà tàbárùjì wà sùfúrù ẹ má òun ló sì fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò rí má ní kò rí ìgbádùn márèjì mọ́ marital life ò fi bẹ́ẹ̀ sí mọ́ ìsonipọ̀ ló torí pé bóun ṣe fẹ́ làlùjàn ló ń fẹ́ wọ́n ní wọ́n ń bá ń sùn lóru òun kódà òun bá ní sí ń bá ń sùn mú kìí sì sọ́kọ̀ ẹ̀ wọ́n sì dá sílá sísìn ìfọwọ́kọ àtọ́ lóòótọ́ kò jìnà gbogbo ẹ̀ lákàá kò jìnà sí kò jìnà sóòtọ́ rárá rárá ó ń ṣẹlẹ̀ tí ẹ bá bá ìjọ náà léèrè a ní òun ti lọ́ọ̀fẹ̀ ti pẹ́ kó lẹ́nìkan dá sọ pé ìyàwó òun ni torí gbogbo tí ó àtàtì wọn bó sí àtàtì àwọn èèyàn níwọ̀n àtàtì àwọn àlùjọ̀nú báwọn ṣe wà láwọn àlùjọ̀nú wa wà mí kùn káàkiri wà mí kùn mùmí kèfèrí ń bẹnu yín múmi ní bẹnu yín bó ṣe lọ́dọ̀ àwọn àlùjọ̀nú náà nìyẹn so àwọn ọmọ wọn lọ mí mú látìgbà tó ti wà lọ́mọge bí wọ́n ti bá wọlé ọkọ nìyẹn láwọn àlùjọ̀nú bíyàn bá wọ jàlìbáàbù dáadáa tó balẹ̀ dẹ́dẹ́ a máa wòyàn àbíkè máa wúyàn tó ń ti pé ààrí ṣèpà rẹ̀ kátówá san tó wà hóhò owó ọlọ́run ló ṣẹ̀dẹ́ ẹ̀bẹ́ o nípa àwọn obìnrin ẹ jẹ́ ká àwọn tán wá kán fáwọn tí wà ní ìró kò yẹ kó obìnrin kankan má ní jàlbáb tí ó wọ̀lé gíní tí ó wọ̀lé àǹkárá tí ó wọ̀lé silk kò yẹ kódà ọ̀ràn yẹn lọ́lọ́wọ́n bá ṣe kò yẹ kọ́kọ́ kan tó jọ́kọ́ kó fojú kéré ẹ̀ pé jàlbáb bò wọn ò ṣèyẹn rí nù rántí mi o orí òun sì kọ́ ní ó ti bẹ̀rẹ̀ àà èpenú o brọ́dà kan jù sáwọ́ lọ́ọ̀kọ́ ìrà tó gbá lé kí ó kọjá rí ó ní bẹ́mi bá rí ẹlẹ́yà ló ti ẹ̀ pé mo tẹ̀ jẹ́ pé eléwọn abálẹ́nu bàbá ni èmi ò mọ́bí náà ti ń pé obìnrin lẹ́lẹ́ra ọ ni ìyá alágbájá ni ni tàbí ọkọ̀ ẹ̀ hausa tàbí ọmọ abdọ́là wọn pè ra wọn lẹ́lẹ́ra mo rò pé tí ń dáhùn yẹn nú gan nu bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gbọ́ gan nu oníṣẹ́ ọwọ́ ni oníṣẹ́ mọ́sá àti rí àwọn ẹlẹ́hà inú òun sì máa dùn ẹ̀bá àwọn ẹnìkan tóun náà yóò mọ̀ múra bẹ́ẹ̀ ní tó sì fẹ́nu nìbàdàn tó wáyé pé ẹlẹ́hà tá ń pe obìnrin òun ní bá ń bí inú wọn èyí sẹlẹ́hà o ìyá Abdullah ìyá Abdulrahman ìyá Fatima tó yẹ ọmọ Fatima abórúkọ ẹ̀ gangan mí níbi tẹ́sí ti pinlẹ̀ lọ́dún pẹ̀lú àwọn nù sóyé tàbí pé à ní kọ̀ á ní jáde mọ́ ní onílọ́bì kankan mọ́ ẹ̀ẹ̀jáyé tó wọ́n ń Saudi o mo fi títóbi ọlọ́run bá búra ọlọ́pàá kan ń sọ̀rọ̀ òun ló gbé mi láti ibì kan dé lọrin láàárọ̀ yìí inú ọ̀rọ̀ tí ń sọ náà ló já mọ̀ pé ọlọ́pàá lòun ọ wá ní <clears throat> ó ní mo ní opportunity láyé ìjọba gómìnà tó lọ ní Kwara pé wọ́n rán òun pẹ̀lú àwọn delegate kan lọ sí Saudi ó ní èyí ó sọ pé tòun ti bàjẹ́ tó máa jọ́lọ́pàá nàìjíríà ọlọ́pàá lóun náà sì ti sọ̀rọ̀ ó ní ọlọ́pàá ò ṣeé fi wọ́ ọlọ́pàá bí tí mò ń lọ tẹ́ bá which is true ní gbogbo àpọ́nlé ní gbogbo ọlá ní gbogbo pé yóò wùyàn kan sọ pé kí ni iṣẹ́ ana shorty I am a police ní nàìjíríà yìí ọ̀kan ọ̀ní fẹ́ wọ́sọ àti tó bá di kúláàsì a policeman in service lẹ́ni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ àárọ̀ ìní ọlọ́ǹgbọ́ fún ara àwọn ohun lálẹ́ẹ̀rí òtò ń gbà pé bọ́lọ̀ ti kádà lẹ́ni ẹ nígbà orí tán ti ń wọ àjáyé tó wọn sẹ́yìn tẹ́ ti lọ lè jẹ́rìí sí wọ́n ní àwọn ilé fàájì kan tó jẹ́ halal tí èyàn bá débẹ̀ yóò sọ pé síbi tán lálùjọ náà ni tọkọtaya ni wọ́n lọ tí wọ́n tẹ̀ ń dáná lé tó nǹkan ni ọ̀pọ̀ wọn ní ìdáná lè wọ́n lọ sí shopping ni gbogbo oúnjẹ bẹ́ẹ̀ bá jẹ́ pé ogún ni wọ́n lé wọn wọ́n lè lọ ránjẹ wọ́n gbé jíìpù lọ nínú ilé oúnjẹ ẹ̀rí ẹ̀yìn tẹ́ ti lọ síbẹ̀ mọ̀ pé wọ́n sọ pé ebi yóò lìlẹ̀ àárílà àwọn tó ní fámìlì ni wọ́n jẹun bí àwọn síngùn ni wọ́n wọlé síbí so kí kí ló há tóbìnrin fi jẹ́ lẹ́ha tó yẹ pé wà ní kọ̀wá ní jáde mọ́ sí kọ̀wá ní jáde nù sẹ́kọ̀ọ́ ní ọmọ wá àbógì tó wá ń tẹ̀kọ́ náà tó gí ń kọ́ àwọn ta kọ́lé mẹ́ ọmọdámọ̀ wá láti fún Islam tó náà bá ti bẹ̀rẹ̀ òṣèlú àtọ̀ lọ́nà tí ó gbà dúpẹ́ fọlọ́run tí ó gbà sí lọ́hùn ó jẹ káńsílọ̀ ẹ mú láti bẹ̀yẹn tí wọ́n gbé ṣépè lọ́bẹ̀ lọ́bẹ̀ lọ́bẹ̀ ó ti jẹ kan chairman ló yẹ kó jẹ nísìn ó ti jẹ chairman ẹjọ́ máa du gọ́fúnà bí ó ti jà rẹ tẹ́sùn mọ́ gbé ṣépè náà nù torí ẹ̀rí lójú ọ̀nà ọlọ́run ẹ̀rí lọ́nà tó gbà bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà lẹ́ni tí ti jẹ rúgbọ́ ọ̀làdàkún tẹ́rẹ́tì Islam ojú ọ̀nà islam láti máa rí ọmọ ẹjọ́ kọ́mọ ó láàánú amóye ìgbà lámọ́fí tó dá ní Saudi sàpèjúwe in tí ò dá ń bẹ̀ náà kọlọ̀mbà àmúkó ń bẹ̀ náà gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni gbogbo dáadáa tẹ́ bá rí tí wọ́n bá ń ṣe tí wọ́n ya láàánú bí ìgbà forty fifty sixty years tí bàbá mi fi kó láyé àwọn ọmọ ìròyìn mọ́ ti dáadáa lọ sí àmọ́ rí bẹ́ẹ̀ ní nàìjíríà nígbà téèyàn kan kó láyé nàìjíríà nǹkan tó ní gan bàjẹ́ ká tó wá sọ ọmọ tó bí wọn ní ilé iṣẹ́ nígbà tí kinní ti kú nígbà tí bàbá ti kú bóyá ti dàrú ní Saudi Arabia ẹ rí pé ọmọ jogún ọmọ ọmọ jogún bàbá ọmọ tún bàbá ọmọ tún jogún bàbá tó bá ti ní lónìí wà tí ọlọ́run bá ti sọ pé kí nǹkan òun ó tán ẹ fi dáadáa Ramadan kọ́lẹ́ ẹ̀bà ń ẹ sì lè bá àwọn àtọ́mọ̀ ẹ̀ àwọn yahaj yahaj ibi ti jẹun ibi ti jẹun twenty million riyal ṣé wọ́n sẹ́sùn ni ẹ lọ sí supermarket wọn ẹ̀rì tó ti ń di one one riyal tán ti rọba báǹdì mu bí tán ti ń di five riyal tán tajà wìtì wìtì ẹ̀mọ̀ àti wọ́n ṣiṣẹ́ ń bí àti kìí ṣe fóògùn owó ni wọ́n ṣe sówó náà ni wọ́n wá ná báyìí ọ̀nà fi gbẹ́bọ̀wò síbì kan wọ́n fi kọ́ mighty mosque síbì kan oní wọ́n fi sọ ìlú wọ́n fi tẹ̀lú síbì omi náà fi sọ ìlú islam bí wọ́n ti ń ṣe káàkiri àgbáńlá yìí nìyẹn tó fi dá amẹ́ríkà tó náà ni wọ́n ná tán fi gbé ìmáàmù lọ Amẹ́ríkà ìmáàmù lọ Germany ìmáàmù lọ sí Italy inú Ramadan lọ sí sọ̀látù sàràwì eh, fún wọn àti gbogbo oríṣiríṣi ọ̀nà tẹ́ ń gbà lápá àwọn olówó àwọn ọ̀tá ọlọ́run láyé wọn fókọ́sì wọn wọ́n wá ń sọ àwọn olówó wọn jólò sí artificially wọ́n freeze account àwọn ẹni ẹlẹ́ni wọ́n gbọ́dọ̀ rí pẹ́ jálàánú tó jọmọ Saudi wọ́n freeze account ẹ̀ ó ṣẹlẹ̀ sí organization of aramean islamic kìíní eh, ní Nigeria bí millions wọ́n ní lágbẹ́já wá lọ gbowó wá fún project wọ́n ní kò sí one naira account ní báǹkì ní Nigeria bí náà kò sẹ́kù one naira nínú account wọ́n ní àbí ẹ̀mà káàkiri tẹ́ ń wò lòun bá lọ sọ fún director ọmọ Sudan ní director director ní tí wọ́n náà mọ̀ tó ń ṣe wọ́n ti bà gbogbo nǹkan yẹn jẹ́ káwọn tó ní organization tó mọ̀ láyé Ọbásanjọ́ àti Bush America. òun àtẹ́ntán jọ rules. nígbà náà wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ sí organization kílórúkẹ̀ ní Kano sí Kano ni alimuntada headquarter àti ẹwà ní London ẹwà máa wo nǹkan headquarter ara míì tí wọ́n gbógun ti yí torí pé ń sàánú ọmọdámà ní Nàìjíríà wọ́n ń kọ́lé kí wọ́n kọ́ wọ́n ń wọ́n gbẹ́ bọ́ọ̀hù wọ́n kọ́ sítù subhanallah ní tí ń gbọ́mọ nàìjíríà nínú tán fi gbógun ti wọn àwọn òṣìṣẹ́ airport àwọn tí wà ń Saudi Arabia mo wá lọ Saudi Arabia mo ní lágbájá èèyàn brọ́dà tí mo bá pàdé mbẹ ẹgbẹ́ mi dé airport àwọn ará mi àbá débẹ̀ ilé yẹn ó tó mọ́sálásí wa ìmẹ́fà ayán ò lè wọ́bẹ̀ wọ́n ti pa àlèmúntàdá tó wà ní London tó tún jẹ́ London fa òun sì yẹn sí sí ní Kánò wọ́n fẹ́ ti bẹ̀ ẹ̀sìn máa húsá bárakàláwọ̀ ti kùn wà bí náà jẹ́mìyà wọ́n ni gbogbo ọ̀yà tán lórí ilẹ̀ ni o torí lẹ́yẹ ṣe kìí ṣe crime kìí ṣe wà ọ̀daràn ẹ̀sìn tí kí ni wọ́n àti tí a bá mẹ́sùn kan wá tí àbúrú tí wọ́n ṣe ní àwọn èèyàn fún alómi wọ́n fún alóúnjẹ ọjọ́ tí mo kọ́kọ́ bá wọn bẹ̀rẹ̀ màálù 7 million lágbà nígbà tó wó níyì màálù seven million mélòó lèmi nìkan sọ alógúnmọ̀sán bí 25,000 mọ́tọ́láti júmọ̀ gbogbo ògúnmọ̀sán jẹ́ náà láwọn ọjẹ́ mẹ́sàn sábúrú nìyẹn àwọn èèyàn wá jẹun nínú Ramadan oúnjẹ ń tán àwọn ń sọ pé ẹ̀yàkùn fún àlóúnjẹ tá lọ sí wọn mọ̀ rán wa kíkà náà fún ẹ̀lóúnjẹ tútù ẹ̀dá fún àásùmọ̀ bù fún wọn mo tún wá sọ fáwọn èèyàn yẹn ní ọ́fíìsì wọn níbànà pé àwọn oúnjẹ ìsínú tá à ń ṣe èèyàn 350 àwọn èèyàn tún dìmáàdì fún ní mọ́ọ̀sì bòmí ọyá ẹ̀tún gbowó ẹ̀tún máa gbé lọ mọ́ọ̀sì bòmí kẹtún bẹ̀rẹ̀ ń bẹ̀ rọmọdán lọ ẹlòmíì ti báyé ló tán ni ẹlòmíì rò páyé ló tán ni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ bí ẹ̀ ní ìjọba yẹn ẹ̀fẹ́ fún ní màṣá àti máa ṣe lọ òun náà ni gbogbo ẹ ti dín táwọn èèyàn ń gbé ṣépè yìí ọpẹ́ dà ẹ̀sìn dà àyèwò ló yọ ọ́lẹ̀ ọpẹ́ bí ìbá ṣe ń tó sẹ́kù lórí ọlọ́run sọ́dọ̀ àwọn táwọn ní tolórí ló fi ọlẹ̀ orí ọlọ́ nìkan ló ṣẹ́kù fún wa ilẹ̀ wà bó ṣe wà sánmà wà bó ṣe wà òṣùpá ń yọ 14 days ìmọ́lẹ̀ 14 days and 15 15 days àbí òjò ń rọ̀ mo sọ yẹn náà ní jẹjọ nísìn àti àti ìmọ̀ sọpọ̀ mi pọ̀ so ẹ̀rùn tún fẹ́ dé àwa náà lọ́n fi ṣe gbogbo ẹ̀ láǹfààní kí ló sáà ní sílọ̀n àti ní jupájúṣẹ̀ sílẹ̀ fọlọ́n kọ́lọ̀ dákòókò ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fún wa ẹjá ká mójútó àwọn ọmọ wa o kó má pín lórí tàwa tá ń gbọ́ tí ń yé wa yí o kó má pín lórí wa kó má pín lórí àwọn aya tá a ní fàkúlùkùn rọ́ọ̀yìn fàkúlùkùn mọ́sùlùmí àrọ̀ ìyàtì gbogbo yín ni wọ́n dàbí léèrè o kọ́kọ́ ó fàyàwó kíyàwó ó fa ọkọ ká jìnà sí gbogbo àwọn alábàárìn ibú ní gbogbo ọ̀nà níbi iṣẹ́ ní ọ̀sítù ní skul ládùúgbò àti gbogbo bí tá a ti ń tajà ká jìnà sáwọn alábàárìn ibú gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ pàǹsẹ̀sìn ọlọ́run kọ́ mọ́sá sí rọrùn fún akọ́mọ́sá gbà fún wa ọlọ́run ní alhakumu takaso ẹ má jẹ́ kó jẹ́ pé kó pọ̀ sí kó pọ̀ sí kó pọ̀ sí ibẹ̀ nìkan lẹ́sìn lórí ọlọ́run eléyìí tó jẹ́ pé òun náà ni ẹ wà lórí ẹ̀ta yóò fi tán tẹ́wàá ní sàkíyèsí gbogbo tá mẹ́nu báyìí alhakumu takaso hatta zoro tó mu ìmọ̀ kọ́ ọ̀bẹ̀ tó bá ti dá afẹ́yìn kan pé ọlọ́run ti gbàdúrà lágbájá òun náà ti àkúrà ló ń lò ń sìn sóye prado ló ń gùn nísìn ọlọ́run ti gbàdúrà ẹ̀ ó ti wà ókè kò sin lọ́wọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ yẹn ó dá lórí eléyìí nìkan tí ẹ bá ń sin náà tó sora ayé fún ènì ló jẹ́ أقول ما تسمعون واستغفر الله تعالى لكم من الغفور الرحيم اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروا على نعمه وعلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون